ojúmọ́ òní mọ́ kólódò má rodò ojúmọ́ òní mọ́ kọ́lọ́jà má rọjà o ojúmọ́ òní mọ́ kẹ́lẹ́sẹ̀ má rìnà o ilẹ̀ tó mọ́ wálé ní ojúmọ́ rẹ ni kànáà ń ṣí kànáà ń là ojúmọ́ rẹ ni. wọ́n lójúmọ́ rẹ ló mọ́ wa lónìí lórísun tẹlifíṣàn ojúmọ́ rẹ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń wò wá nílé lóko lódò lájò tí dáadáa lẹ jí a ò jí ire bí mo lójúmọ́ ore ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà ni yóò jẹ́ fún gbogbo kó wa wa mo ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba òkè ọ̀sẹ̀ yìí yóò sàn wá sówó yóò sàn wá sọ́lá yóò sàn wá sí àìkú baálẹ̀ ọrọ̀ Fẹ́yìkẹ́mi Oyaleke ni mò ń jẹ́ Èjìwùmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ọmọ káfọwọ́wà káfàjàwà káfẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọwọ́ wa kọ̀ nínú ìṣẹ́rímẹ́lẹ̀ ọmọ iwájú ọlọ́kọ̀ owó ẹ̀yìn aṣọ ìjìgbà ìlẹ̀kẹ̀. ẹ máa wí pé kí ni Fèyíkẹ́mi tún mú wá fún yín lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ní abala ojúmọ́ ire yìí níbí yìí ni a ti máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n láti máa ń fi ìmọ̀ síkùn. ohun tí a sì ní fún wa ní gbàgede ti ètò ti ọ̀sẹ̀ yìí ó jẹ́ ohun kan tí yóò jọ ṣe gbogbo wa ní àǹfààní papọ̀ torí pé tí a bá wò ó lọ síwájú tí a wò ó sẹ́yìn a rí i pé gbogbo wa la nílò ẹ̀kọ́ ilé gbogbo wa la nílò ẹ̀kọ́ òde gbogbo wa la sì nílò ìmọ̀ràn bákan náà kókó kan tí a ó máa yànnàná ẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí ó jẹ́ kókó kan tí ó bá yín wí tí ó sì bá èmi náà gan pàápàá wí gbogbo àgbà ńlá ayé ni kókó yìí bá wí èyí tí à ń rí nínú ìdè ìgbéyàwó ọ̀nà wo ni a lè gbé gbà láti lè rí dájú wípé ìgbéyàwó wa ó fẹsẹ̀ múlẹ̀ wọ́n ní wípé no perfect home no perfect relationship ṣe bẹ́ẹ̀ ni ṣé gbogbo wa ni akọ̀jọ́ ń fọwọ́ rọ lakọ̀jọ́ ń fọwọ́ tì í. Hmm. nígbà tí n bá tún padà wá a ó tún wá tẹ̀síwájú bíbí yìí gan ni màá ti wá fi àlejò mi hàn wá ní abala tí à ń lọ yìí ẹ jẹ́ ká sáré lọ sí ọ̀dọ̀ òrìṣẹ́ Fẹ́mi ẹni má máa ṣègbéyàwó aṣegudugudu méje à ń bọ̀ ẹ má dìde níbi tí ẹ jókòó sí. wọ́n gbọ́ tọkọ rẹ. Hey gbogbo ẹ̀yin olólùfẹ́ mo mọ̀ wípé ẹ ń gbádùn bí ètò náà ṣe ń lọ ní wẹ́rẹ́ wẹ́rẹ́ lẹ́sẹẹsẹ tó orin tá a fi dá yín lára yá yìí wọ́n jẹ́ kí a mọ̀ wípé wọ́n ní ká gbọ́ tọkọ wa bẹ́ẹ̀ ni àkúngbọ́ tọkọ wa ìwé mọ́sí náà sì sọ wípé fẹ́ràn aya rẹ gẹ́gẹ́ bí ara rẹ ṣé lóòótọ́ ni ṣé gbogbo ọkùnrin ló fẹ́ràn ìyàwó wọn dénúdénú ṣé gbogbo ọkùnrin ló fẹ́ràn aya wọn dénúdénú hmm. gbogbo ẹ̀ náà la máa mú lẹ́sẹ̀lẹ́sẹ̀ mo fẹ́ fi àlejò tí mo gbé wá sórí ètò hàn yín àlejò mi ọ̀rẹ́ mi ni wọ́n ọ̀gá mi ni wọ́n tí a bá ń sọ̀rọ̀ nípa sọ̀rọ̀sọ̀rọ̀ hmm. wọ́n sì tún jẹ́ òǹkọ̀wé òǹkọ̀tàn ni wọ́n jẹ́ hmm. kí ni orúkọ wọn orúkọ wọn náà ni aya Ayọ̀délé Olúwakẹ́mi Olúbùnmi namesake mi ni wọn o àbí ẹ̀yin náà jẹ́ kẹ́mi <laughs> ẹ̀yin náà jẹ́ kẹ́mi Olúwakẹ́mi ni tìyí Fẹ́yìkẹ́mi lèmi ń jẹ́ ẹ bá mi fi àsìkò yìí kí àwọn ará ilé. mo kí gbogbo yín ní àsìkò yìí pé ẹ kú wíwò wa nípa ti ohun kan tí a fẹ́ sọ ní àárọ̀ yìí hmm. nípa àṣírí ìdílé. gbogbo èèyàn lólùfẹ́ mi mo mọ̀ yín pé máa fi ara balẹ̀ bá wa lọ bí ètò náà ṣe ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé mo kọ́ fẹ́ bi àlejò mi kí ni ojú ìwòye tiyín nígbà tá a bá sọ wípé àṣírí ìdílé kí ni a lè pè ní àṣírí tó wà nínú ìdílé. àṣírí ìdílé pé oríṣiríṣi tá a bá sọ pé àṣírí àṣírí túmọ̀ wípé tí etí kẹta bá ti gbọ́ nǹkan kò kí ń ṣe àṣírí mọ́. Hmm àṣírí gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó wà láàárín ẹnìkan àti ọlọ́run ẹ̀ hmm. ṣùgbọ́n tó bá ti ń di etí kẹta etí kẹrin kò kí ń ṣe àṣírí mọ́ bọ́tá bá ń sọ nípa àṣírí ìdílé hmm. ó hmm. pọ̀ lóríṣiríṣi ṣé kí n máa sọ lọ ẹ máa sọ ó pín yẹlẹyẹlẹ. ó pín yẹlẹyẹlẹ àṣírí àìlera ni àṣírí owó ni Hmm. àìṣírí ọkọ bímọ síta ni hmm. àìṣírí ìyàwó ń kọ́lé tọ́kọ ò mọ̀ ni hmm. àṣírí ọmọ wọn ò ṣoríire ni ó tiẹ̀ pọ̀ lóríṣiríṣi àṣírí pé ọkọ lùyàwó tíyàwó ò lè sọ̀rọ̀ síta ṣùgbọ́n tẹ bá ń bá wa lọ nínú ètò yìí màá fẹ́ kẹ́ mọ̀ wípé ó ti tó gẹ́ kí àwọn obìnrin kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síta. Si Mm. kò sí nǹkan tó ń jẹ́ àṣírí mọ́ mm. because màá fẹ́ kẹ́ mọ̀ wípé there is nothing new under the sun. Mm. kò sí tuntun lábẹ́ ọ̀run kò sí tuntun lábẹ́ ọ̀run mọ́. many àwọn obìnrin ló ti ló pàdánù ẹ̀mí wọn níṣòro pé mi ò fẹ́ sọ síta mi fẹ́ sọ síta mi fẹ́ sọ síta and adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé we have so many support group now tí wọ́n ń support obìnrin. Mm. tí wọ́n support àwọn ọkùnrin náà mm. ó ti tó gẹ́ káyé bo àṣírí mọ́ra mọ́ àti mm. rí àti rí obìnrin tó yẹ pé wọ́n bí tí ò ní ilé ọmọ a dẹ̀ ti rí ọkùnrin tó yẹ pé wọ́n bí tí ìtọ́ ọmọ ẹ̀ tí ò lè di ọmọ ṣùgbọ́n torí pé a mọ̀ at the end of the day a para wa a sọ pé à ń commit suicide à ń hmm. gbẹ̀mí ara wa hmm. kò sí ìṣòro náà tí ò ní solution solution hmm. so màá fẹ́ gbà wá nímọ̀ràn wípé ibi tá a dé nísìnyí with the technology now we should stop keeping uh, uh, secret. secret unto hmm. ourselves. ká máa sọ̀rọ̀ síta. Hmm. A lot of homes has been damaged not only that àtúwí pé àṣírí gan ó ń ba ayé àwọn ọmọ wa jẹ́. tó ẹ̀yin ará ilé hmm. ohun tí a sì ń yànnàná lórí ètò náà má ṣì wà síbẹ̀ àlejò mi sì wà nílé agodo wọ́n ń ṣàlàyé àwọn ìgbésẹ̀ tó yẹ kí lọ́kọ-láya yìí gbé kí ìrẹ́pọ̀ kí ìfẹ́ kó tún lè padà sínú ilé yìí ṣèfẹ́ lè padà mọ́ ṣá wọ́n ní ojú àpá kò dàbí ojú ara hmm, àlejò mi ẹ máa bọ́rọ̀ yín nìṣó o mo fẹ́ wo ibi tí ẹ fẹ́ fi orí ẹ̀gún sí. ṣe ló obìnrin yẹn ná obìnrin tó fi ń na obìnrin ni hmm. torí nǹkan tí ó ṣe yẹn kò ṣe dáadáa rárá ni hmm. kò sí nǹkan tí ò bá ṣẹlẹ̀ hmm. ló máa sọ pé òun fẹ́ lọ síta láti fẹ́ lọ bá ọkùnrin míì sùn obìnrin tó bá ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kí wọ́n nà ni because nǹkan tó ṣe yẹn kò dáa rárá. ìdójútì ni ló jẹ́ fáwọn obìnrin. especially fún àwa obìnrin. Hmm. so nǹkan tó ṣe yẹn in the first instant kò dáa rárá. ṣùgbọ́n obìnrin yìí lẹ́rìí ọkàn bàbá wò ó lẹ́rìí ọkàn nítorí pé ó jẹ́wọ́ fọkàn ẹ̀ ẹ ti mọ̀ wípé obìnrin rere ni àṣìṣe ti wáyé hmm. o kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o nǹkan kan ló sún débẹ̀ o nígbà tó dẹ̀ kálàyé tó ṣe ó jẹ́ kí a mọ̀ wípé òun àti ẹni àwọn ti fẹ́ra rí àwọn kan tún déédé pàdé bó ṣe máa ń wá pé òun tó ṣe máa ń bá òun sọ̀rọ̀ ìfẹ́ nígbà yẹn lọ́hùn ló fà á tóun náà fi kó sí àkóló ìjàmbá yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ ó lóun pe ọkọ òun òun sọ fún pé nǹkan báyẹn ṣẹlẹ̀ ní ìjẹta sẹ́yìn ó lóun dẹ̀ bẹ́ẹ̀ òun sunkún pé rẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ó ló dẹ̀ sọ wípé òun ti dáríjì òun ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ yẹn tó tún wá result sí oyún ìdí mo fi pè lóbìnrin rere ǹjẹ́ mọ̀ àìmọye obìnrin míì ló máa gbé ọmọ ọba fọ́sùn. ẹ tún rí yẹn ṣá. ó jẹ́ obìnrin rere náà ló tún sì fi sọ fọ́kọ ẹ̀ pé baálé mi jọ̀ọ́ mi ìfẹ́ kó tún bà lé ẹ̀yin ẹlẹ́yin mọ́ mo ti ṣàkíyèsí pé ìwọ kọ́ ló ní mo sì ó dẹ̀ ní ìdánilójú pé ẹ̀yin kọ́ lẹ fún mi lóyún. bọ olóòtú mo fẹ́ sọ kankan ó jẹ́wọ́ lẹ́ẹ̀kínní ó jẹ́wọ́ lẹ́ẹ̀kejì ó ti gbìyànjú tiẹ̀ o. bọ́ọ̀ lóòtú mo fẹ́ sàn kankan fún yín mà ṣe rí àwọn obìnrin a gbọ́dọ̀ nǹkan téèyàn ò fi ní rún mú èèyàn gbọ́dọ̀ jẹ́ àbí nǹkan téèyàn ò fi nǹkan téèyàn ò kì í jẹ a kì í fi rún mú. a hmm. kì í fi rún mú. ṣé rí obìnrin tó bá ti fẹ́yàn kan tẹ́lẹ̀ tó wá di pé ó wá wà nílé ọkọ ẹ̀ ó gbọ́dọ̀ sá fún irú ọkùnrin yẹn pátápátá even fọ́ńkọ̀ lásán gan-an tó bá pè á mo wà níbì kan o mo ń drive ní o mo sọ́rí o tó bá ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mẹ́ta ọmọkùnrin yẹn kò ní pè mọ́ so òun gangan fúnra ẹ̀ ìyẹn ọmọbìnrin yẹn fúnra rẹ̀ aláti bá wí. Hmm. mo gbà pẹ̀lú yín ṣùgbọ́n ìgbésẹ̀ wo ni kí lọ́kọláya yẹn gbé nísìn ṣé kí wọ́n yọ̀ǹda obìnrin yẹn kó máa lọ ni kọkùnrin yẹn lọ fẹ́yàwó míì eléyìí tó fún lóyún ẹ má gbàgbé pé ìyẹn náà níyàwó nílé o tó sì náà pọ́n ti bímọ dáadáa àmọ́ iye ọmọ tí yẹn bí kò sọ fún wa ṣùgbọ́n mo dẹ̀ mọ̀ wípé ṣé yẹn tún fẹ́ gbà gẹ́gẹ́ bí ìyàwó kejì ni àbí ọkọ àkọ́kọ́ náà ni kò forí rọ. ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ó fi so ni lẹ́nu ó fi so ni lẹ́nu ó buyọ̀ sí ó <laughs> wẹ́ẹ́ nímọ̀ tèmi o èmi ò bá ní pé kí ọkọ yẹn kó dáríjì ìkíní èkejì kí ọkọ yẹn kó gba ọmọ yẹn. kó gba oyún. yes kó gba oyún kó gba ọmọ yẹn. Hmm. because kí nìdí a ti rí ọkọ àti aya tó máa gbé ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún tó lọ́mọ. ṣùgbọ́n àwọn eléyìí ní ọmọ kan. mo mọ̀ pé wọ́n lọ́mọ kan. Hmm. ṣe rí aṣáàrán ọkùnrin náà tó ń gbọ́mọ wá láti ta bẹ́ẹ̀ni. eléyìí torí pé ó jóbìnrin ni à ń rán àwọn ọkùnrin àti rí ọkùnrin ìyẹn tiẹ̀ pọ̀ jaburata ìyẹn pọ̀ jaburata hmm. mo ti rí kèsì kan tó yẹ pé thirty five years nígbà tí ọmọ yẹn fẹ́ ṣèyàwó lọ́kọ ṣẹ̀ṣẹ̀ sọ fún ìyàwó ẹ̀ pé ah mo bímọ síta o thirty five years o ó ti mú èèyàn tó fẹ́ fẹ́ wa o so hmm. kí lẹ fẹ́ sọ sírù yẹn hmm. bó ṣe wà ní gbàǹjà náà ló wà lóbí òun lèmi ṣe sọ pé ní tèmi o kí ọkọ yẹn kó dáríjì kó dẹ̀ gba ọmọ yẹn bẹ́ẹ̀ ẹni tó bímọ fún ẹni tó lóyún fún níta bó jẹ́ every lóṣooṣù ni kó máa mẹ kó máa ní rí pé òun fún ní owó sí àkáǹtì ọmọ yẹn láti fi tọ́jú ọmọ yẹn ṣùgbọ́n tí ọmọ yẹn bá wá dé eighteen years méjìdínlógún hmm. kí wọ́n pe ọmọ yẹn àwọn olóyìnbó máa ń pè ní adolescent stage wọ́n á pe ọmọ yẹn pé well àwa kọ́ lọ gangan kọ́ la bí ẹ o gbọ́ àwa là ń tọ́ ẹ láti lẹ̀ bàbá ẹ lélẹ̀. tó bá jẹ́ wípé nígbà tí wọn náà ṣe é ní ọjọ́ kìíní àná kí ìyá obìnrin tó wà níta náà wá kó lóun ti gbé e dé ìyàwó ẹ̀ á mà tẹ́wọ́ gbà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó jẹ́ wípé wọ́n máa ń fi gbogbo orú nǹkan báyìí fi ṣe osùn fi para ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ wípé obìnrin tí wọ́n lọ mú níta kò lè withstand ìyàwó tó wà nínú ilé mo ti rí ọkùnrin tó jẹ́ wípé ìyàwó ẹ̀ kàwé dókítà ni ìyàwó ẹ̀ mà ṣùgbọ́n ọmọ onípàrágà ló ń bá káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti ń mẹ́hẹ̀ nírú gbogbo àwọn nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ láwọn àgbègbè wa ọ̀pọ̀lọpọ̀ ilé ló lè ti forí ṣánpọ́n o ní ti ara ìwà burúkú ìwà ìbálòpọ̀ èyí tí ó ń ṣẹlẹ̀ láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níta ṣé bí èyí tí a rí tí a mọ̀ nìyẹn ohun tẹ̀mí tiẹ̀ ń sọ ni wípé ọ̀dọ́mọbìnrin yìí ṣe é re ó ṣe é dá nítorí pé ó jẹ́wọ́ fún ọkọ ẹ̀ ohun kan tẹ̀mí kàn gbà á nímọ̀ràn ni wípé ro ti ọjọ́ tí ó sọ fún ẹ wípé òun ṣe àṣìṣe ro tọjọ́ tí ìwọ ṣe àṣìṣe níta tí ò padà wálé wá sọ fún ìyàwó ẹ pé ó ṣàṣìṣe ro ti ọjọ́ tó wá bá ẹ lórí ìkúnlẹ̀ tó sọ fún ẹ pé ìwọ kọ́ ló ní èso tó wà nínú ikùn òun tí kò bá sọ fún ẹ tí o sì ń tọ́ ọmọ àlè ṣé o fẹ́ mọ̀ ni. kò ìdílé lè ní obìnrin mi lè ní ọmọ márùn fún ọkọ kan kó ní mẹ́rin fún ọkọ kan ṣùgbọ́n obìnrin ló mọ iye ọmọ ló mọ bàbá ọmọ o ló mọ bàbá ọmọ gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó sọ wípé òun ló ló bí fún ó lè má jẹ ó lè má ju ẹyọ kan lọ tó jẹ́ titi ẹ̀ níbẹ̀ ó lè má ju méjì lọ tó jẹ́ titi ẹ̀ níbẹ̀ ṣebí nítorí kó sọ ni èmi ti rí ìdílé kan tó jẹ́ pé ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kò sí ìtòjẹ́ tọkọ níbẹ̀ kò sí ìtòjẹ́ ti eh, bàbá yẹn bẹ̀ gbàtà ṣèrí wa tún kọ́ ǹjẹ́ wàhálà ò dé báyìí ọ̀pọ̀lọpọ̀ màá rọ̀ ẹ́ pé jọ̀ọ́ fi ṣe o sùn kí o fi para gbogbo àwọn tó bá wà nínú òkè ìṣòro báyìí mo bá rọ̀ yín pé ẹ jọ̀ọ́ ẹ fi ṣe o sùn ẹ fi para mo mọ̀ wípé kókó tí a mú lẹ́nìí yìí mo mọ̀ pé a ò lè parí ẹ̀ lọ́sẹ̀ yìí mo sì mọ̀ wípé lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi òkè tó bá fún wa ní àǹfààní a tún tẹ̀síwájú ibi tí a bá dé ṣé tí a bá tún pè yín ṣe é jẹ wa. àwa mà inú mi dùn púpọ̀ púpọ̀ wípé a fi orí kókó yìí a fi gún síbì kan àṣírí ìdílé ọ̀pọ̀lọpọ̀ ohun ni ó jẹ́ àṣírí tí ìdílé ń dojúkọ lónìí tí à ń pè ní àṣírí ṣùgbọ́n ó ṣeé ṣe kó má jẹ́ àṣírí hmm, apá kejì ó ń bọ̀ lọ́nà ẹ bá mi dágbére fún àwọn ará ilé a ti fẹ́ máa lọ ilé ti yá nìyẹn bẹ́ẹ̀ ni. a dúpẹ́ lọ́wọ́ olótùú fún pé wọ́n gbé wa sí orí òtò láti wá sọ nípa àṣírí ìdílé àdúpẹ́ hmm. lọ́wọ́ yín mà ṣùgbọ́n hmm. bàbá rẹ̀ ṣe sọ lọ́nà kí ọmọkùnrin yẹn kó ní sùúrù hmm. kó jọ mo fi ìyá ẹ̀bẹ̀ mo fi ẹlẹ́dẹ̀ ẹ̀bẹ̀ mo fi ọlọ́run tó ń sìn mo fi bẹ́ẹ̀ kó má bínú àṣìṣe ni ìyàwó òde ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ní àròrí jù báyìí lọ lórí ètò tóní lọ́sẹ̀ yìí ó níyàn ṣeun ọlọ́kà ṣeun ẹ̀yin tí ẹ fìfẹ́ bá wa jẹ ètò yìí náà ńkọ́ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá nílé tí ẹ ń dojúkọ ìṣòro kan tàbí òmíràn èyí tó farapẹ́ ohun tí a sọ fún yín lórí ètò lọ́sẹ̀ yìí hmm. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì ní gbogbo ọ̀nà ẹ jẹ́ ká gbé ẹ̀mí ìdáríjì wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù tó apá kìíní òun náà ni a bá yín sọ lẹ́nìí mo mọ̀ wípé tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó sì sọ lójú apá kejì àṣírí ìdílé hàn yín kò ní jù báyìí lọ́sẹ̀ yìí Fẹ́yìkẹ́mi àyàyálékè ni mò ń jẹ́ Èjìwùmí ju ẹ̀gẹ́ ọmọ káfọwọ́wà káfẹ̀jàwà káfẹ̀ gidigidi ọwọ́ wa kọ̀ ní ìṣẹ́rìmẹ́lẹ́ ọmọ iwájú ọlọ́kọ̀ owó ẹ̀yìn aṣọ ìjìgbà ìlẹ̀kẹ̀ ire o.